نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله لقد جعل الله سبحانه وتعالى هذه الدنيا دار الابتلاه واختباء لأن تكون مزرعة للآخرة يعمل فيها العبد ما يصلح آخرته ويبنى دار المستقبل استعدادا للرحيل من هذه الدار ولكي من الناس من عمل لما بعد الموت وحسب نفسه وأصلح أعماله وأوحله وتدارك أخطأه وأوزاره عن أبي أمامة رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن عباد الله والحريص يستفيد من تجارب حياته ويدقق النصر في محصلة جهوده وإنجازات عمره عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رجل لرسول الله صلى الله عليه وسلم كيف لي أعلم إذا أحسنت وإذا أسد فقال النبي صلى الله عليه وسلم إذا سمعت جيرانك يقولون قد أحسن فقد أحسنت وإذا سمعته يقولون قد أحسد فقد أحسد عباد الله علموا أن الناس هم شهود الله في الحج عن الناس بن مالك رضي الله عنه قال مروا على النبي صلى الله عليه وسلم بجنازة فعثنا عليها خيرا فقال وجبت ثم مر عليه بجنازة عثن عليها شر شر فقال وجبت فقيل يا رسول الله قلت لهذه وجبت ولهذه وجبت فقال شهادة القوم والمؤمنون شهود الله في الحد وفي رواية هذا أثنيت عليه الخير فوجبت له الجنة وهذا أثنيتم عليه شرا فوجبت له النار إنكم شهود الله في الحج فلاحظ عباد الله عندما يذكر الناس صاحب البدعة أو ظالما أو طاغية أو مفسدا تجدون القلوب تبغضو والنفوس تمقضو فسبحان الله الذي سخر العبادة وأنطق ألسنتهم والعالم والمصلح والمحسن والداعي إلى الخير يثنى عليه ويدعي الله وعندما يذكر مبتدع أو ظالم أو المفسد والقلوب مملوءة يبغضه والألسنة يدعو عليه نسأل الله سبحانه وتعالى العافية والسلامة ففي هذا موعظة بالغة لكل حي أحد يمن نفتنة على نفسه إنما عليه أن يتمسك بحبل الله ويتدرك برجائه ويسأل الله سبحانه وتعالى الثبات على الحق حتى يلقاه وأن يعامل الناس بأحسن ما يحب أن يعاملوه وأن يخلص نفسه من المظالم والحقوق فالدنيا لن يبقي لعبد فيها بعد فراقها إلا ذكر الحسن أدوك فالله أبا عليكم كي الله أولي أجيجة الله كما با نبوة محمد sallallahu alayhi wa sallam nínú àṣà Ànábì sallallahu alayhi wa sallam nígbà tí ó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ìmọ̀ jí ó yọ wọn pé èyí tó lóore náà òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé kò lẹ́tọ̀ọ́ ká máa gbé ọ̀rọ̀ ẹ̀dá kan lérí ọ̀rọ̀ ọlọ́run ọba bọ́lọ̀ bá ti sọ̀rọ̀ kò tún sẹ́lómi tó gbọ́rọ̀ sọlé mọ́ àsìkò tí wàyí ti wá dàrú lókè ọlọ́run mọ́ ní báyìí ní ẹsẹ̀ àwọn nǹkan tó máa là láwọn èèyàn lọ́wọ́ kò yẹ fún èèyàn bẹ́ẹ̀ kó gba tàwọn èèyàn tọ́rọ̀ ní kó ilé ìlànà Nabi sallallahu alaihi wasallam ló mọ́ fi ń sí ọ̀rọ̀ fáwọn sọ̀háàbà a máa jẹ́ oyé wọn pé ìlànà tí èèyàn máa fi ń sin lọ́run tọ́lọ̀ wọn fi sàn lẹ́sàn lórí ẹ̀sìn náà ó ní kí yẹn sin lọ́hùn pẹ̀lú lọ́la níbi wa Muhammad sallallahu alayhi wa èyí tó burú nínú tọ́mọ yẹn máa ń ṣe ní ìwà bàjẹ́ òun ni àdáadáalẹ̀ nínú ẹ̀sìn gbogbo tó bá jẹ́ àdáadáalẹ̀ pátá ànú ni ó gbogbo tó bá ti jẹ́ àánú ó lè ti yàn wọ́n náà ọlọ́run ọlọ́kọ̀ wa kó sọ wa kó miná. èyí tí yóò jẹ́ àkórí kútùbà wa lónìí ó ní antum shuhudullahi fil àwa tá a jẹ́ èèyàn tá ń sẹ̀mí àwa gẹ́gẹ́ fúnra wa olùjẹ́rìí ọlọ́run ọba láàmà jẹ́ lórí àwọn èèyàn lórílẹ̀ ayé àwa láàmà jẹ́rìí ara wa tí lágbájá èèyàn dáadáa ni lágbájá èèyàn burúkú ni bẹ́ẹ̀ bá jẹ́yàn burúkú bàbá lè sọ lójú rẹ̀ àásàlẹ̀ sọ lẹ́yìn ẹ̀ àmọ́ kò sẹ́ni tí ó sì àfẹ́kù eléyìí àfẹ́ni tí ẹ bá ṣe nǹkan kan lókù torí tó bá ṣe náà ni wọ́n máa sọ nígbà tó bá sí ma. àwa gẹ́gẹ́ tá à ń já tá à wa gbé àwa náà a máa jẹ́rìí a máa jẹ́ olùjẹ́rìí ọlọ́run ọba lórílẹ̀ ayé tí ọlọ́run ọba ń kọ́ kò kí ń ṣe àbòsí fún yàn. jẹ́mọ́ ayé tá a wà yìí ọlọ́run ọba ó ṣe ní ibùgbé ìdánwò ibùgbé ìdánwò láyé yìí ìyẹn ni pé àwa ṣèdánwò láyé ni ọlọ́run ọmọ dánwò àwò ayé yìí àwa ṣiṣẹ́ ni bí yẹn bá sì ṣiṣẹ́ tó ṣèdánwò yóò padà gbáyé ṣìdánwò rẹ̀ yóò sì gba èrè ẹsẹ́ tó bá ṣe àmáyé yìí kò sí èrè mẹ́ a gbọ́dọ̀ máa retí èrè láyé bí ẹ bá ń retí èrè láyé kò ní rí èrè lọ́run alkiyama òun láti máa ń retí èrè sí ayé lẹ́sìmọ́ra àwọn èèyàn wọ́n ti sin lọ́nlọ́ tó bá já sí pé ayé ìlọ́lọ́n tí máa ń sàn lẹ́sàn tí yẹn bá ti láyé ni àwọn ti sin náà àwọn ni ìbá lówó jù tó ń ti bẹ́ẹ̀ ẹ̀rí páwọn ni wọn ò lówó láwùjọ yìí ìyẹn ló fa Ali radiyallahu ta'ala anhu ìmọ̀ ń sọ mọ́ rẹ̀ pé al amalu bila hisab wala iqab ayé tá a wà yìí iṣẹ́ làwọn ṣe kò sí ẹ̀san kò sí yà kò sí èrèsẹ́ láyé wọ̀gọ́dà àmàlùkìyàmà ìṣàbù wàjẹ́zà ibẹ̀ láti máa gba ẹ̀san tá a bá ṣe láyé kò síṣẹ́ lọ́run mọ́ èyí tí yóò bá ti ṣe láyé yìí kò lè rí ṣe mọ́ ayé yìí ọlọ́run ọba gbé kalẹ̀ pé káwá ṣiṣẹ́ ń bẹ̀ àlìkíyàmọ̀ láti wá lọ kéré iṣẹ́ tá a bá ṣe láyé àlìkíyàmọ̀ láti kéré tá a bá ṣe láyé tó bá jẹ́ dáadáa àlìkíyàmọ̀ láti kéré rẹ̀ bó bá jẹ́ àìdá náà àlìkíyàmọ̀ ni bí wọ́n bá wá ń rí fìrífìrí èrè láyé àlékún ni ó lè jálékún dáadáa fún ọ tó bá jẹ́ dáadáa ó sì lè jálékún ìyà fún yàn kí ẹ bá jẹ́ ni ìyà ẹlòmí ó pòfò méjèèjì ọlọ́run yóò sì tẹ́lú omi lọ́rùn lórí méjèèjì yóò tẹ́ lọ́rùn láyé yóò ráyé lò yóò ráyé ṣe tó bá dá kìámà àlìkìámà tó dáa fún ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún yàn. a ti máa fi ìyá méjì jẹyàn yóò jẹ ìyá láyé pọ̀nrípọ̀nrí ìyá yóò tún jẹ lálìkìámà ọlọ́run máa ń jẹ́ kí lóyún ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa àmì yìí tó pọ̀ jù òun ni pé ayé yìí ibẹ̀ láti ti sẹ́ẹ̀rẹ̀ tájẹ lálìkìyàmà bọ́ bá ti wá múra síṣẹ́ rẹ̀ sí láyé lọ́ọ̀sẹ̀ jẹ̀rẹ̀ lálìkìyàmà tó bá yẹ pé bá ti gbọ́ ayé iye ìyẹn pé ìsẹ̀mí tá ń lò fúnra wa tó yẹ pé bá ti gbọ́yé ni lálọ́ gbọ́ ètò ọlọ́run láyé lágbọ́yé bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó wọnú ọlọ́run ètò ayé tá a gan pílánì fúnra wa mọ̀ ń sọ o bá ti gbọ́yé tó fẹ́ẹ́tì lẹ́yìn la gbọ́yé tó ọlọ́run pílánì ọlọ́run ọba láyé náà la gbọ́yé ni kò sẹ́ni tí ó wọnú ọlọ́run ẹ̀wẹ̀ ń tó lọ léèwé ẹni tó ti gbẹ́ndé là ń sọ tó wà nílé ẹ̀kọ́ gíga bẹ́ẹ̀ bá béèrè pé kí ló lọ sí ilé ẹ̀kọ́ ìwé ló ló kà ó fẹ́ lọ gba èsì dánwò èsì tó dá ó fẹ́ gbà wálé kó lè bá àríṣẹ́ tó dá nítorí lọ ilé ẹ̀kọ́ nù àwọn nǹkan mi wọ́n ń bẹ wọ́n ń ṣe ń léwe wọ́n máa ń ṣe déètì eléyìí ni àwọn ọmọ Yorùbá wọ́n ṣe dé wọn dìpátímẹ́ǹtì rẹ̀ wọ́n ṣe dé wọn ọmọ Ìlọrin wọ́n ṣe dé wọn àwọn déètì ara nǹkan tó ṣe ń léwe ni níta béèrè ni pé ǹjẹ́ ń tó nǹkan lọ sẹ́nu kọ́dọ̀ wọn máa ń ṣe tóòtù wọ́n máa ń ṣe ń léwe àbí wọ́n ṣe ń léwe wọ́n máa ń ṣe àwọn nǹkan yìí wọ́n máa ń ṣe ń léwe náà àmọ́ ń tó lọ sí ń léwe gẹ́gẹ́ kan nítorí lọ sí ilé ìwé ni pé ó lọ kẹ́kọ̀ọ́ bóun ni ó ti gbèsè tó dá wálé àwọn amú ọjọ́ ìdánwò rẹ̀ àbó ní tẹ́sì lọ́jọ́ kan ó wá wá nínú àwọn tó ń ṣe spọ́ọ̀tù àbọ̀ wọn náà àwọn tó ní ìṣesí kan nínú dé tí wọ́n ń ṣe lọ́jọ́ tẹ́sì gangan wọ́n wá fi kiri síbẹ̀ tẹ́sì ni ó ṣe ni àbẹ́rẹ́ nílò ọ̀sẹ̀ jẹ̀mọ́ ẹni tó bá mọ tó lọ sí láyé tó lọ sí léwé ẹ rí i pé wọn bá kọ́lá yẹ pé èmi ni èmi ni champion tí ò ní jẹ́ kí wọ́n win wọn mi bọ́ọ̀lù department wa ẹ kò ní lọ tẹ́sì ní lọ sí àbí ètò ayé nu bá ti gbọ́ yé nu ayé fẹ́ kí nǹkan mi ò bá mc objective wa objective àwọn àmì ìka ẹgbẹ́ kó bàjẹ́ ẹni tí mo torí ẹ̀ wáyà yẹn rè kọ́ńtà torí ẹ̀ wáyé ẹ̀sìn ni àgbọ́yé àjẹ́kìkan mi di lọ́wọ́ tó bá ti bá ti gbọ́ ètò ayé wa tá a pílánì fúnra wa bẹ́ẹ̀ la gbọ́ ètò ọlọ́run ọba náà yé láyé ni kò sẹ́ni tí wọ́n ọlọ́run ọba fún yá ah, àsìkò òun lélẹ́yìí kò sí kẹ́kẹ́ bìbí lọ́wọ́ fọ́kà ọba ní ìmọ̀ sáàkì ẹ̀ èmi ò kiri náà ẹ̀yà sáàkì mi ni o sẹ́kíngbà náà ni pé dọ̀rú ráre ọlọ́run kú rí ọkọ́ gàrẹ́ ni ọ̀gbà kan kírun ìwé ẹsẹ̀ sọ pé wọ́n yọ kó nínú àwọn ọmọ ẹgbẹ́ lọ́rin tó ọba kọ́ torí ẹ̀kọ́ fi tẹ́sí ilé àbídánwò ah, ah ìfẹ́ fẹ́ rí ẹ̀yà mú bẹ́ẹ̀ bá yà yọ mí kó nu ẹgbẹ́ yín ẹyọ mí kó títí mo wá sí nílẹ̀ wéré jama ìwọ́n ọba yé wa ẹni tọ́lọ́ bá fún làákàyè ẹni tó bá ní làákàyè irú ẹni bẹ́ẹ̀ òun ni ó mú ayé yìí òun ni ó mú ní ilé iṣẹ́ bí ìgbà pé yẹn ń dáko tó múra síṣẹ́ dáadáa ní òjò kéèrè rẹ̀ bá lè pọ̀ dáadáa tó bá dẹ̀yìn òjò ẹni tó bá gbọ́n dáadáa òun ni ó mú ayé yìí ni ó mú ní ilé iṣẹ́ kó lè bá rí èrè tó dáa rìsọ́ọ̀tì tó dáa kó lè bá rí gbà kọ́dà lè kíyàmà àmọ́ jẹ̀mọ́ kò rí bẹ́ẹ̀ bí ẹ bá ńlá káì yóò máa ṣèṣirò àlìkíyàmà rẹ̀ fún ara rẹ̀ súnmọ́ tó bá ṣe bá a ti máa ń tẹ̀sù ètò ayé wa kálukú ló ní pílánì fẹ́tọ̀ ayé rẹ̀ kọ́dà ẹlòmí ti ní fáwọn ọmọ ẹlòmí ti ní fáwọn ọmọ ọmọ bá kọ́ lọ skul skul ní ọkọ̀ lọ náà wá lọ skul yìí tó bá jáde lọ secondary school báyìí on bí ẹ̀ wá ti dẹ́ skul ní ìrìnkú lọ sí wáìkì ń ṣe wáìkì báyìí dé ìrìnkú lọ gba jáàmù ni ń gba jáàmù báyìí dé yóò àbọ̀mọ̀ tó bẹ́ẹ̀ kò sì bọ́mọ tọ̀ àríkíámọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣé bó mo ṣe plan fọmọ yìí yóò fi di hálù súnà kọ́dẹ̀ ń súnà mi ò tẹ̀ ronú láyé fẹ́ plan fọmọ òun bí ó ṣe di ẹlẹ́sìn láyé àmọ́ àwọn pílánì fáwọn ọmọ abúmọ̀ ti ga sókè ìkànlẹ̀bà lówó lọ́wọ́ ọlọ́run sì mú wa ní síwáyì ara wọn tí wọ́n pọn dókè tán tí wọ́n náwó wọn sì jábọ́ abẹ́ tó ṣe ny jàbílẹ̀ pé tó bá sáàbù kò ti pọn dókè yóò ti ẹ̀ríṣẹ́ bò ríṣẹ́ ẹ máa gbọ́ ní orin eléyìí kú lánàá ó lásìdẹ́ǹtì àbá máa gbọ́ subhanallah ayé bó ti rínu àwọn àfáà wọ́n ti ròyìn ayé fún àpúpọ̀ wọ́n ni ìyà dúníyà akọlùmínà kọlì wọ́n ni ẹ̀rí ayé ní tí bá rí kó kéré jù láyé tí wọ́n rí pé ńlá káyìí tiẹ̀ nǹkan yìí ló kéré jù àwọn àfa aláyé kéré jù lọ. ẹni tó bá sì wáyé mọ́yà pé àfáyé àfáyé ní tí wọ́n bá rí pé ó yẹpẹrẹ jù lọ́dọ̀ tiẹ̀ ẹni ó ní yẹpẹrẹ jù lọ àbí nígbà kọ́ yìí ni ẹni tó bẹ̀rẹ̀ láti primary school fáá tó fi dé àǹtíṣàn fáá ó fi lọ sáré ìfọwọ́kú síbẹ̀ tó máa kún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ nítorí ìwé yìí náà ni bẹ́ẹ̀ bá yẹn tó wáyé mọ́ yá tẹ́ bá rí ní tẹ́ bá rí tó yẹpẹrẹ jù tó yẹpẹrẹ jù láyé ẹni yẹn yẹpẹrẹ jù lọ ayé tí ó tán lójijì tí wọ́n gan tán láyé pọ̀ nígbà tí ó tán wọn lọ́wọ́ nígbà tó bá fẹ́ tán ò lè dù kò sẹ́ni tó lè dù àwọn ilé yìí ò lè bọ́ dù alikiyama afẹ́ ibẹ̀ gbogbo wa ń lọ ẹjẹ́ wa pìpì alikiyama kalẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ló bá bá ànábì ó ní wà ná Muhammad kí ló ń pè ní al-iman nítorí ká máa léjù nù ìmánì ni torí tí ó gbé wa àlìjánná nù bí mọ́ni wọn bá ṣe rí bó bá ṣe rí bó bá ṣe sọ́ǹgì sí bẹ́ẹ̀ làlìjánná wa bẹ́ẹ̀ ni ó ṣe tóbi sí ni ó ṣe gbàyè ni ó ṣe dáa sí bó ti jẹ́ pé sàtúkẹ́jù wa tá à tó bá ti tóbi sí bẹ́ẹ̀ ni sálárì yóò máa kìí tó yí máa ní ilé ká máa dùn èyí tẹ̀ fi ń du ayé tí ó tán òun ẹnì kan ní ọmọ wa yé o àmọ́ méjì ó kó jẹ́ pé àfọ̀hún ní a máa forí ayé òní a máa gbá àlìkí àmọ́ wa a máa gbá sẹ́gbẹ́ kan abẹ́ni tí wọ́n pè ń lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó lóun fẹ́ẹ́ ṣèdánwò ìdánwò àbọ̀ lè kú bẹ̀. wọ́n á lálìkí ní kí n jọ kí n lásìkò wà láàrin ọ̀gá àwọn yàtara wọn wọ́n á fi ẹ̀sáàmù síbi ìgbà náà wò wa

pé ìmọ̀ni tèmi ò jù tiẹ̀ lọ ilé ká máa dùnú kèé ti pọ́wọ́ tèmi ò jù tiẹ̀ lọ kèé ti pọ́mọ tèmi ò jù tiẹ̀ lọ ìmọ̀nù tèmi ò jù tiẹ̀ lọ ilé ká máa dùn tó ní ó tẹ́kù àwọn ayé ìyá padà tẹ́lẹ̀ tọ́ọ̀rí náà fílẹ̀ náà ni wọ́n nìkan tó máyé lọ àwọn tó ní dàlọ́ ni wọ́n á bẹ̀ pé kí lọ́pẹ̀ ní ìmọ̀ anabi sallallahu alaihi wasallam anabi wa sàlàyé fún bí ó ti yé wọn àti wá ní ìmọ̀ níbàyò ìdá sọ́rọ̀tíká àsànàtù gbogbo gbàgbọ́ ọba ti ń ṣe dáadáa àwọn nǹkan tọ́nà ọba fẹ́ ìntánẹ́bì fẹ́ gbogbo gbàgbọ́ ọba ti ń ṣe tínú rẹ̀ bá ti ń dùn tínú rẹ̀ ń dùn torí pé òun tẹ̀lé tọ́lọ̀ ìntánẹ́bì gbogbo gbàgbọ́ ọba ti ń takò àṣẹ ọlọ́run àtàfi ànẹ́bì tí ń bà ọ́nú jẹ́ ìyẹn máa ń pè èyí máa ń pè nǹkan yóò dáńgbà mi yóò sì ṣe àmọ́ gbogbo àbọ̀ bá ti ń ṣe tọ́lọ́ lọ́wọ́ òfẹ́ tọ́lọ́ ní kan máa ń ṣe kánẹ́bí ní kan máa ń ṣe gbogbo gbàtọ́ máa ti ń ṣe inú rẹ̀ kì í dùn gbàtọ́ máa ń ṣe ọ̀nà ìmọ̀ni ìmọ̀ni nù ẹlòmí yóò máa ṣe ọlọ́run tó máa fi ṣe báàrí yóò máa ṣe ọlọ́run yóò tún máa fi ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ṣe báàrí gbangba kò sí mọ́ni lára rẹ̀ bákan náà arákùnrin kan lọ bá anabi muhammad bákan náà wọ́n bí anabi ó ní bó ní ṣe mọ̀ pé èèyàn rẹ ni mí bó ọ̀nà pé náà ẹni rẹ ni mí o bó o lọ ṣe bá ń pé èèyàn dáadáa ni ọ ó lọ bí anabi bẹ́ẹ̀ bó ọ̀nà pé náà èèyàn dáadáa ni mí o bó o ní ṣe mọ̀ pé èèyàn bú ni mí bí ẹ bá ti ń wálé kí a máa gbọ́ ọ̀yẹ́ kó mẹlẹ́yìn sẹ́ni rẹ ni mí ni abẹ́ ni bí. ànábì wa ni idha sami'ta jiranati yaqulun qad ahsant faqad ahsant. àwọn tẹ́ ń jọ ń gbá dùgbò àwọn tẹ́ jọ ń gbé kíkan náà tẹ́ ń ríra yín lójúmọ́ tọ́ ti ń gbọ́ rìpọ́ọ̀tù rẹ̀ ń pa wọn pé ń tán sọ́ńpà rẹ̀ ń ta rèé tó máa ń gbọ́ tí wọ́n ń sọ ń parí àwọn aládùúgbò rẹ̀ ní ah, ẹni rẹ̀ nìyẹn ẹnìyẹn náà ìyẹn dáadáa ni ànábì ní ìyẹn dáadáa ni ọ́. táwọn aládùúgbò rẹ̀ bá ti ń rìpọ́ọ̀tù rẹ̀ pinnu alábájá ah, èèyàn bú ni ọ́ èèyàn bú ni ọ́ ẹlòmíì ìta ló ti dáa kò tá ń lé èèyàn bú ni ọ́ nù àwọn ilé rẹ̀ ni ó máa ròyìn pé ìyẹn dáadáa ni ọ́ wò ó tó sọ́n pa tiẹ̀ nísìnyí kẹ́rọ̀sán parẹ́ gbogbo nǹkan níta pa lọ́wọ́ tó lè fi ṣe èèyàn láǹfààní wọ́kọ́ ní ọ̀ ẹlòmíì wọ́n ní ọmọ sọ́ọ̀bì kan ni ọmọ sọ́yà yìí àwọn nǹkan náà táwọn èèyàn sàfà níbẹ̀ bọ́ yóò mi yóò adẹ́sẹ̀ lé ó máa ṣe bí champion ọba fún lónìí àwọn aládùúgbò yẹn mo mọ̀ ní fún yín bá lérí fún mọ̀ ní àgbò ní fún yín lómi bá èèyàn bù yọ. àwọn ará àta ni wọ́n ń sọ pé yẹn dáadáa náà èyí sí yẹn dáadáa àwọn ilé yín àwọn aládùúgbò yín òun ẹjẹ kan mọ ròyìn dáadáa wọn á ní ọmọ ṣe abú ládùúgbò ní nípa òun náà o àmọ́ ó dá kéèyàn dá aládùúgbò kéèyàn ti dá lé nígbà ọba ti ń gbọ́ pàwọn alẹ́ yín àwọn aládùúgbò yín wọ́n ń ròyìn dáadáa èèyàn dáadáa ni ọ́ tọ́mátì ròyìn ẹlẹ́yìn burúkú èèyàn bú ni ọ́ torí pé àwọn ará ilé yìí àwọn náà mọ̀ wájú àwọn ará ta ẹ̀kan tó bá ti rí wọn náà ni ará ilé máa bọ́ lónìí ẹ̀dàkùn mo ní nìkan báyìí tó tún wá bọ́ lọ́la òun nìkan báyìí tó tún wá bọ́ lọ́la àwọn ní wọ́n bọ́ ọ̀wájú ó sú ọ àmọ́ ará ta ẹ̀kan náà wọ́n rí ọ lẹ́yìn ọdún méjì wọn lè mọ́ rí ọmọ àwọn ará àdúgbò tẹ́jọ́ ń gbé pọ̀ àwọn ni ọmọ ṣe dáadáa fún dáadáa jù bí dáadáa bá kàn ọ́ àwọn tó súnmọ́ jù Aisha rọ̀dí Allahu ta'ala anha ó ní ti bá rí nǹkan lọ́wọ́ fún yàn mo ti sára àdúgbò méjì fún nábì ànábì ni ẹni tẹ́nu ọ̀nà bá súnmọ́ jù ní wọ́n gẹ́gẹ́ bọ́ ò wọ́n mú ẹnìkan láìpẹ́ yẹ̀rẹ́ iná rí ilé tó kó wọn sí àwọn aládùúgbò wọn ti ń ta wọn wọ́n ti sọ ọ̀bùn gba rẹ̀ kódà wọn láàbù rẹ̀ ti ń jẹ́bi ilé òun wọ́n ní wọ́n wàásó tí ní wọ́n láwọn ọjọ́ káàkiri wàásó fifty naira kìíní kan dollars million àwọn ẹ̀pẹ́ ìsìn mẹ́nu yàrá ti ń gbé subhanallah àwọn ti ń kí owó náà ni ẹ̀tọ́ wọn náà ń tọ́gbà ọ́ sí múnú owó ìkọ̀gbẹ́kẹ̀kà fún kọmọrù yẹn dáadáa kọ̀gbẹ́bọ̀ òfin ìdílé kọ̀ọ̀kan kọmọrù yẹn dáadáa kò sí ẹ̀gbẹ́ kan rí ilé ìlànà Nabi sallallahu alaihi wasallam èsì ló fún wa. torí tá à ń sọ ni pé àwọn tájọ́ àwọn èèyàn yìí àwọn ni wọ́n sọ pé yẹn dáadáa ni wá lọ́dọ̀ Ọlọ́run ọba Ànábì sallallahu alaihi wasallam ó jòkó wọ́n á gbé òkú kan kọjá wájú ànábì òkú kan gbé kọjá yìí tí táwọn èèyàn ń sọ lẹ́yìn òkú yìí ni pé ah subhanallah ẹni rẹ ọba yìí o ẹni rẹ ni ọ ah, ah, ẹni rẹ lọ ẹni rẹ lọ nígbà báyìí ó ṣe báyìí fún mi nígbà báyìí ó ṣe báyìí fún mi nígbà tí wọ́n wọ́ tí fi sanwó ọlẹ́wẹ̀ mi mo lọ́dọ̀ rẹ̀ ó fún mi nígbà tí wọ́n wọ́ tí mo ní ìrìn jíjẹ ó fún mi kálukú wọn sọ ànábì ni wọ́n jẹ bàjẹ́ bàjẹ́ ntànàbí sọ wájàbá ó ti dẹbẹ kún bẹ́ẹ̀ wọn tún gbókùn mi náà kọjá níwájú ànábì bẹ́ẹ̀ ah lágbájá kú ó kú àtẹyìn kú láì ọmọ àlè ó lọ sí nípa nínú òjò báyìí ó ti kànga ni bẹ́ẹ̀ bá lẹ́fẹ́ kúgi rẹ̀ mú ọ̀sán báyìí òkùn ló lẹ̀ mọ́yìn pé pa yín o ó lè mú wáyé tó tẹ̀síwájú kẹ́lẹ́ ó burú wà láì kò ní burú lọ́rọ̀ wọn wá ń ròyìn láì dáńtì ẹ̀ subhanallah anabi ni wajaba anabi ni yóò rí ó ti dandan fún bẹ́ẹ̀ àwọn sọ́ọ́bà wa béèrè pé wà nẹ́bí ọ̀sọ̀fẹ́lẹ̀ ìpé wájà bá ti eléyìí náà wájà bá ti kí ni túmọ̀ rẹ̀ ni hádá asnaitu aléhi khayra wájà ti láwùlì jannah وهذا أثنت عليه الشر وجبت عليه النار eléyìí ẹ̀yin lè sọ ẹ̀yin lè sọ dáadáa ń pa rẹ̀ pé èèyàn dáadáa ni wajabati lahul janna ó di dandan kó wà ní janna tó yẹ ti gẹ́rì ẹ̀ eléyìí náà ẹ̀yin lè sọ pé èèyàn burúkú náà ni wọ́n ń sọ bẹ́ẹ̀ wajabati lahu an-nar dandan ni kó wọ iná shahadatu kọ́ ànábì ní ìjẹ́rìí àwọn èèyàn ní òun náà ní jẹ́rìí ọlọ́wọ́n bá wàlmùmínún ṣùhùdùlọ́hì fìlhàtì àwọn mùmínì àwọn náà ni ó máa jẹ́rìí ọlọ́run láyé ìsìtàmẹ́ bí wọn ẹlòmínì sí aburú ní ṣe ládùúgbò wọ́n fi jẹ́ pé bàbá fẹ́ mọ́ dáadáa à ní ti làákà ìwọ̀n wọn dáadáa tá a bá ń fi làákà ìwà wọn dáadáa ó lè ṣe àbúrò ọ̀rọ̀ náà ọba ẹja máa ń fòsùn wọn kìtáàb àti súnà káwọn fi wọn dáadáa. torí wàláì tó kún tábà táyé tábà táyé yìí fún ìsọ ẹ̀yin lè rò pé dáadáa ni tó fi làákà ìlẹ̀ fi wọ́n wọ́n a máa sọ ẹ̀yin wọ́n rò pé dáadáa ni àwọn màláíkà àtọ́ náà ń lọ́dọ̀ tiwọn aburú ni àwọn àníwájà bá ti wájà bá ti kí ni wájá bá ti alẹ́ iná àwọn ah, àbáyìí ah, ah, lọ àwọn eléyìí mòlúdì wọn ẹran méje wọ́n pa àwọn ìmọ̀ àjẹ mòlúdì láàrọ̀ ìbáyìí ẹ̀yin ò fẹ́ ń ròyìn rẹ̀ sí dáadáa ni bẹ́ẹ̀ ni ká ṣe mòlúdì ṣáàrù lọ́dọ̀ náà ọba ọlọ́wọ́n ni àsìnàtún àléhí ṣáàrọ̀ nígbà tí ìyá rẹ̀ kú ó patẹ́ǹtì rẹ̀ ni ó pàǹtẹ́sì rẹ̀ báyìí yóò méje láwọn àbá mi sàbí ọmọ ẹ̀ àwọn àbá kọ̀ọ̀kan látago márùn-ún alátago ìdájí báyìí dé dálẹ́ni ẹ̀dàkùn dáadáa lè yún àbá burú aburú ni ìwọ tó jẹ́ sí pé wọ́n máa ń ròyìn rẹ gbogbo àwọn ọmọ tó fẹ́ ṣẹ̀sì ládùúgbò ìwọ ni fàdé yìí ẹ̀bẹ̀ ẹ̀tọ́ wa ó yá kúnlẹ̀ wọ́n lè kúnlẹ̀ ẹ̀ àbá yìí ti kú àbá ti máa ń lu wa tó àbá kúnlẹ̀ yìí rè subhanallah ìwọ́n ń lù yàn torí pé kò kúnlẹ̀ wọ́n sọ tọba kú wọ́lá wọ́n sọ tọba kú ẹ̀dàkùtọ̀ ọlọ́run kálukú wa ká máa wo ohun tí a sọ wọ́lá àwọn yẹn ti lọ tí wọ́n ṣe àgbákò fálẹ̀ ọmọ ẹ̀ ìyẹn ló fa àbátan bẹ́lá dúgbò wa yẹn ìmọ̀ máa ròyìn wọn dáadáa torí kan tí ṣe bá máa sọ́tàlì kí a máa lọ́wọ́ ètò ọ̀run ní mọ́sálásí oníkatakó mẹ́wọ̀n àtà ń sọ̀nà nù àtúnṣọ kàwọn kan níbi báyìí náà lórí mọ́sálásí yìí náà ni ó. wàlláhi alhadi innamal maruhu hadithu ba'da tába kúta di ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ ni wàlláhi mo fọlọ́ búra káàbá lè sọ gbàgbà máa sọ kọ̀rọ̀ ọlọ́run sì máa jẹ́rìí bọ́ sọgbọ́n báyìí nísìnyí wọ́n ní wọ́n lọ lé àyẹ̀kọ́ máa lágbègbè wá sí ìgbà táwọn ṣe wá sí nípa takúnbẹ̀ òní. àkàdìdè ọ̀yẹ́ lé wá kọ́dà àwọn apọmọ kọmẹtí jọ ọyọ kọmẹtí wà ti súnmọ́ náà ẹ̀pẹ́ tẹ́nìkan lè wá sí innama ana basharu mithlukum yuha ilayya ìtàdára sínú ayàtà túnú tó di wàhálà ń jọ́nà sí ọlọ́run a ní na kúlé ana basharu anábì èèyàn bíi tiwa ni tẹ́bọ́lá lọ wí bẹ́ẹ̀ ẹ̀ gbọ́wọ̀n èèyàn náà wọ́n wọ́n lábẹ́ bí òjẹ́ kankan wọ́n ṣe sẹ́nu sẹ́nu sẹ́nu wọ́n ṣàgbìyànjú kan lé wa wọn orí wa lé àwọn àbáwọn mọ́jọ́kú lásán wọ́n sì ń bẹ láyé dìsí wọ́n bá tún kúnlá tún sọ yìí ni. àwọn ni àwọn kọ àwọn kan kọ ọba ní chairman nígbà náà chairman náà kọ lẹ́tà pé ya àti sáà kan lè kó mọ́sálásí kọ́mọ́ ti wá sí ma. àwọn agbọ́dọ̀ wọn báyìí àwọn àbọ̀wọ̀ mọ́sálásí mọ́ lóòótọ́ ẹ sáà lẹ́tà yìí lẹ́tà kí ni àwọn ọmọ tí wọ́n ti wá sí ma sí náà rẹ́ èmi ò o èmi ò lè o kọ́dìjọ́ àdìkìyàmà kọ́lọ́ wa pè mí pé bọ́ọ̀ lọ sáà ìtọ́ nípa ẹ̀lẹ́kọ́ bàbá ẹ̀ lọ́wọ́ subhanallah subhanallah wàláì kọ́lọ́ kó wa ṣẹra fún bàbá ọlọ́run wa ṣẹra fún wa àwọn ọmọ wọn nísìnyí àwọn tí wọ́n ń ṣe súnà náà ọmọ wọn wọ́n tó márùn èrè ló bá wàláì èrè ni kọ́lọ́ kó wa tọ́ ẹja ti dán ná wọ́n náà kò dákẹ́ mọ́ sọ adálápá òkú ewu ńláńlá ni bọ̀tí yóò sọ ń bò mí èyí mọ́ sọ̀tàn èyí mọ́ sọ̀tàn èyí mọ́ sọ̀tàn tó ìdán kálukú wa tá a bá kú tán àwọn èyí ó sọ ní tá a bá ṣe kí lọ sí kalẹ̀ tó fẹ́ kán máa sọ wọ́n náà béèrè ara rẹ̀ kí làwọn aládùúgbò rẹ̀ sọ parẹ́ àwọn tẹ́jọ́ ń gbé àǹfààní wọn jẹ lára rẹ̀ èyí lè má lé owó kó lè fún yàn kò lè dára rẹ̀ tọ́jú àwọn ọ̀gbọ̀ ní àǹfààní ládùúgbò áà ah! gbogbo tó bá tẹ̀ ládùúgbò yíwọ̀ láyé bá yẹn yanjú ẹ̀ ni àwọn kan bẹ wọn lówó àmọ́ lọ́wọ́ rẹ̀ lẹ́nu tó fi ń tún àdúgbò ṣe àwọn kan náà wọ́n sì lọ́wọ́ wọ́n ní ọ̀rọ̀ burúkú tó fi ń dàdúgbò ooru ìkànnì wọn náà sí òun àwọn míì tálíkà ọlọ́ọ̀ wọn o àmọ́ tí wọ́n bá kù ní àdúgbò ẹ̀wọ̀n kan kú wàláì yá kan kúrò àdúgbò yìí gbà kan kò dújọ́ kejì lọ táwọn pé yà ń kú kò dújọ́ kejì lọ yà ń tálíkà ọlọ́hànrán wọn ni tálíkà ọlọ́hànrán wọn ni kò dújọ́ kejì làwọn kò fi kú tẹ́rà àwọn ilẹ̀ tí bẹ́lá àdúgbò yìí àti ilẹ̀ sílé rẹ o àti èdè sílé rẹ o àti ilẹ̀ ojú ọ̀nà ìdáyẹ̀wọ̀n gbà kọjá yà máa ń gbà yóò máa tẹ́ báyìí ni yóò máa tẹ́ yóò máa tẹ́ yóò máa tẹ́ wọ́n á nígbà náà pé kò gbádùn ni nígbà máa ń gbálẹ̀ ojú ọ̀nà dé yóò gba ojú ọ̀nà tí ó máa tẹ̀ ní rípò gbà tó ti jọ́ kẹta báyìí dé wọ́n dọ̀ ìyá yìí ń kọ́ wọn ló ti kú. Allahu akẹ́bìrọ̀ atúnwá ti jẹ lónìí. Ìgbà wọn gbádùgbò tẹ́ẹ̀tì ní Ànábì sallallahu alaihi wa sallam ó ní kéèyàn mú nǹkan tó lè tàyẹ̀ lápò lójú ọ̀nà. Ara nǹkan tó ara àpẹẹ kéèyàn ní ìmánì ni Ànábì ló sọ bẹ́ẹ̀. Ó ní ìmánì ìpele rẹ̀ ó tó seventy three èyí tó kéré jù bẹ́ẹ̀ ìmọ̀ a ní tọ́rí ká mú nǹkan tó lè pààyàn lápò lójú ọ̀nà àtúnmọ́ ti yá yìí lójú ọ̀nà yóò fàbí kí náà ń pè wọ́n tún ní ndó wọ́n wọ́n sí báyìí àmọ̀láyẹ́kọ̀ wọ́n tún fún dáadáa lónìí báyìí báyìí túnmọ̀ tiẹ̀ yìí tuntun lè kálukú wọn náà wọ́n tó ọbẹ̀ ṣe ká ìláwùjọ àwọn èèyàn pariwo ládùúgbò ládùúgbò rẹ wọ́n sì láǹfààní tó lè ṣe fún wọn wọ́n náà ọ̀sẹ̀ ni wọ́n tọba kú láàrin wọn wọn ò lè sọ lójú rẹ nísìn o àwọn bá kú wọn ó sọ èyí tó bá ìsìn náà wọn ó sọ wọn ò ní sọ mi wọn ò ní parọ́ mọ́. àwọn àbá ìdè ó burú èyí tí mo rí pé kò lójútì kankan kò kúnlẹ̀ kọ́pà tí yẹn gbà tí yẹn rẹ̀ kú bàbá rẹ̀ kú kò jẹ́ kí wọ́n dáná kí làwọn làwọn ń ṣe lórí ẹ àwọn làwọn ń sọ fún parẹ ní bọ́ọ̀lù eléyìí ò ní dáadáa lọ́dọ̀ náà ọlọ́ni ń gbọ́ lóòótọ́ Masha Allah wọ́n ti ròyìn dáadáa wọ́n lè kúnlẹ̀. mo yóò sọ pé dáadáa tá a bá fẹ́ ṣe òfin ọlọ́ọ̀nà ẹgbẹ́ àwò káwọn fi wọn dáadáa èsì láká ìwà ìtọ́nà bá ti ń fẹ́ àti ìta àmẹ́gbẹ́ bá ti ń fẹ́ àìdá tá a fẹ́ pọ̀ ẹjẹ́ rí pé inú kan láti tó kò da àbínú hadith kéèké làákàyè wa àbí àwọn kan àbí ọlọ́wọ́ bá wà lókè ọlá mọ́tà fún ọlágbọ́ ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم àdọ́kọ̀ fọ́lọ́n ọba àlékún kí ọlọ́run orí ajẹjẹ tán rẹ̀ fún ọba nẹ́bọ̀ Muhammad kótóbá ọlọ́kọ̀ọ́ àti sàlàyé fún wa nípa ipò àwọn èèyàn tá ń gbé ayé láàrin ara wa àwọn aláàmà jẹ́rìí ara wa nígbà tá a bá sí láàrin ara wa mọ́ ibi tá a fi ti sí ni pé bóun ó sì máa ròyìn tiẹ̀ tó bá kó láàrin àwọn èèyàn nítorí wọ́n sàṣe wọn fi ròyìn rẹ̀ wọ́n á ròyìn ẹlòmíì wọ́n ọkùnrin yìí kú adúpẹ́rẹ́ ọlọ́run ọba tí n bá ń jóògùn báyìí gbogbo àdúgbò inú ọmọ ọrùn yìí ni wọn náà ti kàn náà nígbà tó ń jóògùn wọn máa jí ọ báyìí nígbà tó ń jóògùn. Ah! àbáyìí wọn máa tẹ́wọ́ ìyìn mẹ́rin tó mọ ìsáàbì tó wọn nígbà ọdún wò sẹ́ kálukú wa ká máa sáàsì gúdù sí un ṣe dáadáa lọ́dọ̀ ọlọ́ àwọn kan ti láyé yìí o bẹ́ẹ̀ mi àṣẹ ti ń lólónìí náà wọ́n ń gbé tàn wọn wá o lónìí wọ́n padà máa gbé tàn mí àti wá lọ́la kò sí ọgbọ́n tàbí dáa tí wọ́n lọ́sọ̀ sọ̀tàn wa ẹ wo fèrè áwò ẹ wo gbọ́dọ̀ ti kú lónìí wọ́n mọ̀ sọ̀rọ̀ rẹ̀ lọ́nìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tán lu ayé yìí wọ́n lo dáadáa bọba jẹ́jọba ló dáadáa tó máa fi ọ́sìpò kan ló ipò yìí dáadáa àwọn kánsílọ̀ kan ti àdúgbò rà yìí àǹkárá yìí tún sí àdúgbò yìí náà rí gbogbo la máa ń ròyìn wọ́n ní kó gbẹ́ kànga ó gbẹ́lé ilẹ̀ bí kẹ̀kẹ́ wà lómi tí ló padà máa dá sí ilẹ̀ náà ni ó ti gbówó rẹ̀ à ń sọ tiẹ̀ ní sílẹ̀ tó rẹ́tí ní ti ń bẹ láyé ó lè tún wà rẹ̀ ṣe àdúgbò agbẹ́mi fún wa kó tó kú ó fún rẹ̀ tọ́ wa ní bọ̀wọ̀ fún wa a sì rí àwọn kánsílò mi ládùúgbò yìí fún ọkọ̀ wa tẹ̀lé kó dáadáa fáwọn náà débi pé àwọn owó tó máa ń fún wọn tó máa ń rán amọ́lẹ̀ àwọn nìkan tó ní ẹ̀rọ sí báyìí òun àmọ́ fi ṣe òun mọ̀ fi ṣe òun mọ̀ fi ṣe wọ́n sì dìde sí pé a ti dìbò yọ ṣé ká máa rí wọn ní ẹ̀ dáadáa ni ṣé máa rà léyàn àkànnù gbogbo tán ní kó fún àwọn wọ́ọ̀dù rẹ̀ gbogbo ẹ̀ ní fún wọn àwọn yòókù wa ní irọ́ gbogbo ọ̀fún wọn ó máa ṣọ́pọ̀ ni kásìlì kan lọ́nà olóyún náà àti wàá fún àwọn tíámà wọ́n pe ti àwọn kámanu kan ládùúgbò ọmọ náà ni wọ́n pe ti lọ́ǹtì mọ́sálásí ó promise wọ́n jọ náà ó ní gbogbo orin tẹ́lọ̀ ìmọ̀ yàrá kò fún bọ̀ the ni pé mọ́ọ̀tì ọjọ́ fún ó mú ó kò lọlé tí tó sọ lónìí o nígbà pé ọkọ̀ lọlé ọmọ ọkọ̀ lọlé níjọ́ náà ẹni tí a máa nù kẹ́nà tún pé níjọ́ náà ìtẹ́ kí náà ń pè é kó yọ yìí lọ́ǹtì náà ni òun ti òun ti lọ rí kò sí sábà nígbà náà òun dé òun fowó lẹ́jọ́ náà wọ́n ti sọ láta sàn ní bó kéré kò tíráyì tèmi ẹ̀ ló mú láti àti mọ́ọ̀tì lágọ́lìs wọ́tà ó tún kó lọlé kò sí fún five kọ́bọ̀. àwọn yòó ròyìn rẹ ṣe dáadáa là ń sọ fún ọ kí ló pè ń dáadáa òun ni tó bá rí i pé tó bá ṣe fún ọ náà inú rẹ dùn dáadáa nu nítorí pé ní àìdá nítorí bá ṣe fún ọ náà tí ò ní dùn mọ́ àìdánu mo rò pé tí wọn bá rí kan ju owó tó lọ sábẹ́ nìkan tó o sì mọ̀ pé ó ní tí ń ṣẹ́dọ̀ lọ́wọ́ rẹ̀ ọwá lọ fẹ́ ṣe kọba yìí ọwá fún ọ inú ọdún ọ̀bí òní dùn wọ́n náà máa ṣerú kọba fún yàn àmì ẹ̀ńtọ́ lọ bá fún ọ̀pọ̀ ní ṣíṣẹ́ dáa lọ tó ní òsì òun ṣe project kan lọ́wọ́ ó ti kọ́lé tí ó ti kọ́lé tí ń dé ó ti kọ́lé tí ń ta ó ó tún ṣe project lọ́wọ́ tún kọ́lé mi lọ́wọ́ ni wà á fún ọ ní wọ́n kàn fẹ́ sanwó léèrè lásán wọ́n kàn fún five thousand lásán ni ó ní òsì òun ṣe project lọ́wọ́ wọn pinnu tiẹ̀ náà ní dúnjọ́ náà ìwọ náà má ṣe bá fáwọn èèyàn ọgbógbó ọ̀nà tó bá fi lè fi ran àwọn èèyàn lọ́wọ́ oníkọ́mọ bí ṣe ó wọ́n sọ ọ̀rẹ́ tó bá kú kò sí ọmọ tó fẹ́ dá sí wọ́n sọ nítorí bá ti náà wọ́n sì sọ ọ̀rẹ́ ti tán lọ kò ní tán torí wọ́n máa sọ níbi ìtàn wọ́n ní bọ́mọ bá tàn yóò bá àrọ́bá àrọ́bá bàbá àtàn wọ́n wọ́n máa sọ wọ́n máa sọ wọ́n máa sọ náà ni abiola ọba wa lẹkẹ ọlá mọsà fún ẹnì kọ̀ọ̀kan wa mọsà fún wa dáadáa abiola o àlékún iman mọsà ìfẹ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ wa sallallahu ala muhammadin wa ala wa sahabi wa sallam.